الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى اللهم واستنى بهذه إلى يوم الدين أنا أقول الله سبحانه وتعالى لك يا أطر الكفون وبشأن محمد صلى الله عليه وسلم أجل الله أمي يوم يدرك كل نوم وعكا لسنين ومدائما أجل الله سبحانه وتعالى أمي يوم يدرك كل

tí wọ́n lọ́kọ̀ láyé ara wọn lèmi lọ́dọ̀ wọ́n sàìsẹ́ ṣe ìbára wọ́n sàìsẹ́ ní òkùnfọ́ orí mú wa àti òkùnfọ́ orí gbogbo àwọn tàbí òkun rẹ̀ kọ́láyára àwọn ọmọ ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní tí jẹ́ àwọn bàbá àbí àwọn òbí wọn lápapọ̀ ibo ní ìsìláàmù fún wọn sí inú ẹ̀sìn ìlànà iṣẹ́ bá Muhammad sallallahu alaihi wa sallam ìgbòrò náà wà ní òfin ẹ̀sìn wọ́n ní káwọn méjèèjì síra wa ìwò là ń gbọ́lá fún méjèèjì ìwò là ń gbá fún méjèèjì yọ ìwò ló yẹ ká tẹ ìfẹ́ ẹnu wa fún méjèèjì ọ̀rọ̀ tí الآيات إلا القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم فمن قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا Ọlọ́run ní òfin òun ó bẹ̀rẹ̀ láti orí kásìmọ̀ ọlọ́run láti fẹ́ Ọlọ́run kẹ́kẹ́ wá rìnbọn. Ọlọ́run ọba kára níta ọ̀tún níta ọ̀sìn fún ọlọ́run ọba ní ká fi ẹ̀mí tẹ̀ kó ló lè parí tó lè jí ni ọlọ́run ọba nínú ìta ìkagbára yìí ìdùnnú wa ní ó tó ká ní ọ̀dọ̀ ọlọ́run ní ká sábàdà sí ọlọ́run fi ilé ìsì òfin àkọ́kọ́ ìbẹ́ ẹ̀ lórí tó darí ẹ̀yìn ọlọ́run ìbẹ́ ẹ̀ ni olùdẹ́dá ní ìtẹ̀lẹ̀ tọ́ka sí àbíkára tí rìn lórí títì tó ní lábẹ́ tí ń lọ omi kan báyìí ló dáa tàbí ẹ̀kẹ́lẹ́ni tá a ti sẹ̀mí tí wọ́n ní òkè kan báyìí nínú wa òun ló dáa bára tí ń tí pòkè lọ́mọ ẹ̀dẹ́yà tọ́wá ní olórí ẹ̀sìn kan báyìí òun ló dáa ẹ̀ta Allah subhanahu wa ta'ala nìkan olóòdẹ́dà oníkan ní ṣẹ̀dá ló ti ṣe bí ọlọ́run káàdà sí káàsìn nìkan ní so láàrín ọ̀kọ̀ọ̀bà àkọ́bọ̀ rí ájẹ́ ọ̀kan nínú àwọn màláìkà ọlọ́run kálíbọ́nà bá ti rí ẹ̀tọ́ yìí àti káàsìn lẹ́yìn ọlọ́run kò gbọdọ̀ níbẹ̀ kò sí kí ẹ̀ wọ́n fẹ́ràn ẹ̀dá kan nínú àwọn ènìyàn nínú àwọn àdáńbì ọlọ́run tó dá àtàwọn òjíṣẹ́ rẹ̀ tó fi ránṣẹ́ sí gbogbo ayé káwá pé ìjọsìn ọlọ́run wá fún àdáńbì yẹn gbọdọ̀ níbẹ̀ lọ́dọ̀ sí ní òdodo tẹ́lẹ̀ ìbá ti yé in tó kàn lẹ́yìn rẹ̀ ní wípé wà bèèrè wá ìlẹ́ ìṣẹ́sára ọlọ́run bá ká ṣe dáadáa sí àwọn ọmọ méjèèjì òjíṣẹ́ ọ̀sán náà wọ̀ ó sì àlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdàkà tí wọ́n ṣe dáadáa sóbì bẹ́ẹ̀ lẹ́nu kò ánù kẹrí ó bẹ̀rẹ̀ ní oríṣiríṣi àwọn ọ̀nà tí ìgbà ṣe dáadáa sóbì lè fi wáyé lè tó ṣe pé tẹ̀yìn bá gbọ́ yé tó yé rìn yékéyéké èèyàn ní jì ìta òfin ọlọ́run lára òbí èèyàn sì ní jì ìta òfin àwọn òbí lára òfin ọlọ́run sí o sì رواية وقضى ربك ألا تعبدوا إياه إن شاء الله بكم إلى نوره وليجوز فرون níbi wọ́n bí wọ́n dé ní ṣíṣà rẹ̀ ìtọ́rọ̀ fún ilẹ̀ nínú sẹ́ńtẹ́ǹsì yẹn oníkàṣe dáadáa sáwọn òbí ìjọsìn yàtọ̀ sí ìṣe dáadáa sóbì ọlọ́pàá subhanahu wa ta'ala nìkan fún ní iṣẹ́ dáadáa là ń fún àwọn òbí méjèèjì dáadáa tẹ́yìn ń fún ọlọ́run ọba ní kéèyàn tó sì tó ní kíá oníkótù kí ẹ̀dá kan ó kéèyàn rẹ tó ó sáfàní fáwọn aráàlú tó kó ka àwọn èèyàn kún tó gbogbo dáadáa ti ń náwó rẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn wọ̀nyí tí ò bá rí ọlọ́run ọba fún lẹ́tọ̀ọ́ rẹ̀ yóò kíá tí bá ń sin nǹkan bí ọlọ́run àkókò pé nǹkan ní iná tó bọ́lọ́run dọ́gba níbi ìwọ̀ níbi ojúṣe irú ẹni bẹ́ẹ̀ sẹ́ ní níwájú ọlọ́run torí kó ti kọ́ ní abúlé sọ́dọ̀ orí sọ́lọ́run tó dáná ọba tó kún ní àwọn ẹ̀dẹ̀rún yẹn tó kún ní àwọn ọ̀rọ̀ yẹn tó kún ní dúkìá yẹn tó kún láwọn agbára wọn yẹn tí fi ń ṣe orí fáwọn èèyàn ọlọ́run yẹn gẹ́gẹ́ rí ẹ̀kọ́ ọkọ̀ ṣe dáadáa sí lápapọ̀ dáadáa tẹ́lifíṣàn wá sí fọ́ọ̀rùn òun ike kéèyàn sí ọlọ́run ọba yẹn nìkan ṣoṣo bó ti wò ó lè mọ́ ọtọ́ ọlọ́ bó ti wò ó rọ̀ fún ọtọ́ ọlọ́ dákùnjẹ́ ọbí báyìí àṣù nílé ní orí ẹsẹ̀ bàbá kan ń gbogbo tó bẹ lára dáadáa tọ́lọ́run gbogbo òfin tọ́lọ́run bá ṣe nínú ẹ̀sìn ká fún ọlọ́run ọba nìkan ká sì fi ìlànà ìṣẹ́ lánà Muhammad sọ́rọ̀ ọba ọ̀fà rẹ̀ sílẹ̀ ká fi gbé òfin yẹn kalẹ̀ fọlọ́run tó bá ti fi gbé òfin tọ́lọ́run bá ṣe rèé bóyá níbi ìrún kíkí ni àbí ibi ká gbára wà àbí ká yọ zaka àbí níbi káràkátà àti pípà ń darí ìlú àti pípà ń sọ́wọ́ à ń ṣeṣẹ́ ọwọ́ à ń sábẹ̀ gbogbo tọ́lọ̀ subhanahu wa ta'ala bá ti gbé kalẹ̀ láwọn akọrin wọ̀nyí tá bá ti fi òfin ẹ̀dá kan kọlù dáìlẹ̀ mọ̀ká irú ẹni yóò rí bá Islam èyàn ti bu ara rẹ̀ sí ó jẹ́ ọ̀gá tó kọ́ ìrìnṣẹ́ wọ́n ni ó jẹ́ àfáà tó kún ìrìn nímọ̀ ó jẹ́ ọ̀gá léèwé tó kún yẹn nímọ̀ ìwé ni gbogbo ẹ̀dá ló rí ìbàjẹ́ sọ́lọ̀ ọba ló dáa gbogbo ìfẹ́ ràbá bá ní títí gbogbo ìbẹ̀rù rẹ̀ ìkáyàsókè bàbá ní fún tàbá fi ń tapò ìtọ́lọ́run ọlọ́tí ìlú sí èrè lẹ́yìn ọlọ́run ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam ìwọ̀bí ló tó kù ìjọ tí òbí látara ló bá ti yí òbí sí tí bá ti ń béèrè òfin ọlọ́run pé kọ́ mo ṣe fún àlàyé ọ̀rọ̀ yìí wàhíì jẹ́ àdáka ala an tushrika bí máa laysa laka bihi ilm òbí méjèèjì tọ́lọ̀ ló tara wọn sáyé tó sì gbà tó ṣe dáadáa sí wọn ìjọ́rẹ̀ yóò tí wọ́n bá ti sọ pé ìwọ̀ ọjọ́ náà pè fún wa ọlọ́run ní níbẹ̀rún wọ́n tẹ̀ láṣẹ wa níbẹ̀rún bó bá gbọ́n tí wọ́n ń sọ èsì ti ẹni tó ṣàlàyé ọ̀rọ̀ fún wa mọ́ bú wa mọ́ kò sí sí wa mọ́ wò wọ́n bí mọ́ sì wọ́n

yìí sí àwọn yóò fẹ́ràn bàbá yìí sí èkè sí dáadáa sí wọn àbí kò fẹ́ràn ìyàwó fẹ́ràn ìyá yìí ń dá ẹ̀rọ orí ara ẹgbẹ̀ bí láti bá wọn bàbá ẹbí wọn léèrè kí ni ẹ̀ṣẹ̀ tí ọmọbìnrin jẹ́ fi ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn ìyá ni wọ́n ṣe fún wọn olóòtú sí gbogbo ẹ̀jú wọn yìí ó ní wọn kò sí ẹ̀ṣẹ̀ kankan ju pé ẹni táwọn fẹ́ kó fẹ́ àwọn sì rẹ̀ wọ́n ní wọn lọ́ọ̀ tó bá ilé kọ́ọ́lẹ̀ ó fi ra iná ọlọ́run tó bá ilé kọ́ọ́lẹ̀ ó fi ra iná ọlọ́run torí kò ṣe lá Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo obìnrin tó bá kọ ọkọ rẹ̀ lẹ̀ tí ò fẹ́ ọkọ yẹn mọ́ tí ó sì rí ẹ́sìkíùsì kan kò sí kẹ̀mí oríṣi kan tó fi kọ́ọ́lẹ̀ ànábì ní iná ọlọ́run orí gbogbo ẹ̀ lójú àgbẹ̀yà and vice látàrí bí àwọn òbí mi ní kí n kọ́ lẹ̀ kò sí sí ìdí táwọn òbí mi sí múlẹ̀ ju pé ẹ kìí ṣe ran wa ìdílé yẹn wọ́n gbéra wọ́n gara ìdílé wọn gara tó gara sẹ́yìn wọ́n kò gara sí wa àmọ́ ó sàkọlẹ̀ bí ọkùnrin bá dẹrù rẹ̀ tó sọ irú obìnrin yẹn sínú òkùnkùn bànújẹ́ tó jẹ́ tí ò lọ́kọ mọ́

ìwọ ilé ẹni tí wà tí ẹjọ́ rìn lọ yẹ kó ló jẹ́ sí ọrí tọ́ ní wà á rí bàbá mi ni ó ní láyé láyé láyé láyé máa rìn pẹ̀lú bàbá rẹ tẹ́mọ̀ ẹgbẹ́ra yín mọ́ ẹ̀yìn oní ọmọ rẹ̀ ẹwọ ẹ̀kọ́ ẹ̀yìn oní mọ́ sí kí ni olùmọ̀ ìyá rẹ̀ tẹ̀lé ní ká

اغفر لأمي واغفر لمن استغفر لأمي Ìwọ́n Subhanahu wa ta'ala, mọ́sá ìforíkì ìyá rẹ̀, sì bá ń foríkì gbogbo ẹ̀ tó bá tọrọ àforíkì fún ìyá rẹ̀. Allahu Akbar. Ẹ̀kọ́ mẹ́rin súnà ní Muhammad ọlọ́run bá foríjì ìyá mi ti bá foríjì gbogbo ẹ̀ tí bá ń tọrọ àforíjì fún ìyá rẹ̀ àdìmẹ́kùn sì rí ráìmọ̀ náà tààrà wọ́n pè ọlọ́run ráì wọ́n ní látọjọ́ tí àfáà rẹ̀ ti sọ̀rọ̀ yìí gbogbo àwọn làwọn sì ń ṣe fáwọn ya fún àfá fún ìyá àfá tó táwọn náà ń fáwọn oríjì wọn ju ọlọ́run ẹ̀wù ládà ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́yìn ó lè dùn bá lẹ́gbẹ̀rẹ̀ jù fún bàbá

ìwọ ọmọ tó fẹ́ ní àgbàríkà tó fẹ́ pọ́nà ọba pàdé rọrùn onígbogbo ìgbà tí òfin bá ti ń ṣe báyìí nínú òfin ẹ̀sìn tó sì kọlu òfin ọlọ́run àpẹ̀lẹ́ fi tó o àlàyé ọ̀rọ̀ la ń ṣe o kìí sagídí wà ní Ibrahim àìsàlẹ̀ orí ya abata inni kọjá ya abata látàrí ṣẹ̀tọ́ nígbà tí ń tu àwọn ọ̀rọ̀ yẹn bọ̀ bí Ibrahim alẹ́sẹ̀lá ṣe ń bá bàbá rẹ̀ sọ̀rọ̀ tí bàbá rẹ̀ jẹ́ lẹ́bọ tó sì jẹ́ nínú àwọn ànábì ọlọ́tọ̀ gbogbo jùlọ tó ní ya alábàtì wo bàbá mi nínú èdè lárúbáwá tí irú táàyẹ bá wá lẹ́yìn òkọ wà mọ̀ kò ní jáàrù ti ṣìríf àwọn táwọn láàfin bẹ́ni tó bá lápàlẹ́ lọ́dọ̀ yẹn sọ̀rọ̀ bí kò ní ya ó mọ̀já mo pè é wà ìyá mi àtàtà mo kó bàbá mi ní ńlá ìrìn ìtọ̀dù jẹ́ àìrìnlẹ̀ rẹ̀ ìmọ̀tọ́ ti wá nígbà mi látọ̀dọ̀ ọlọ́run èyí tí wọ́n mọ̀ nípa rẹ̀ ìṣèlú bá tẹ̀lé mi kí n fi ọdí ojú ọ̀nà tó tọ́ tó dọ́gba ẹwọ́n ti ń pe bàbá rẹ̀ kò lára púpọ̀ àwọn òṣàtẹ́ fóṣẹ̀gbẹ̀ lé yìí tẹ̀sí yìí wọn ò rí rẹ wọn ò sì gbọ́rọ̀ wọn ò sì sí bàbá mi wọ́n tẹ̀ ń bà lẹ́sìn jẹ́ ní wọ́n ń bà ní lọ́wọ́ jẹ́ ní ẹjá gbogbo ìyẹ̀wò kìí ṣe tó kù fún wọn ní wípé bàbá yìí ti jẹ́ ní iná ẹ̀ nípa sọ̀rọ̀ mọ́ kẹ́lá bó bá tún ní bá ń sọ̀rọ̀ pọ́rọ̀ olùkọ́rọ̀ yield tún àwọn àfá òótọ́ àwọn àfá tí wọ́n jù ọ bàbá nígbà tí òbí bá ń fi látara ti lé mẹ́ tí máa ń béèrè ẹ̀tọ́ ọlọ́run àbí ń fẹ́ kí ọlá wípé òfin tó ń ju òfin ọlọ́run lọ́wọ́ ọmọ abẹ́rẹ́ sọ̀hánà ọmọ tààrà ó sì máa bọ́ lórí fáwọn òbí wa ó mú jẹ́ àbíbà ń jẹ́ ara wa ó sì wọ́n ní dáadáa tó ti bá ti rú lọ ó pa àwọn àti wọn fáwọn òkè lọ́gbà jẹ́nà fáwọn ọ̀rọ̀ wa. a ń gbọ́ tó àwọn àwọn àti wọn máa dáhùn ìbéèrè ìyára ọ̀rọ̀ بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الله ìbẹ̀rẹ̀ tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àwọn fòjì ayé àtọ̀ ìṣẹ̀lẹ̀ káàkó láyé ìṣẹ̀lẹ̀ tí ò ní pẹ́jọ́ ìtàlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó lásìkò káàkó lọ́rẹ̀ wá sí ìyàn ní ìgbé ń àwọn tẹ́lẹ̀ jọ sí sàwárò nígbẹ̀rẹ̀ ayé mélòó ló kù sáyé wọn lẹ́yìn bàbá wa àwátá àjọ́dọ̀ náà à ń fojú rí àká ibo ni wọ́n lọ rí ibi tí wọ́n lọ ẹ̀kí wọ́n ti wò padà wọn ò lè padà torí pé ibi tí àwà yìí wọ́n ti lò tẹ́ ẹni tí sọ̀rọ̀ lé ní lásìkò tí àwà yìí àti wọ́n tó ń ni wọ́n fi ń ìṣẹ̀bí tó já sí wípé pípẹ́ bẹ̀rẹ̀ ọmọ níwà tàbá ti kó ní tàbà yìí a ń lọ síbi ìṣẹ̀bí mi ìta àwọn afẹ́rẹ́ aláàrẹ́mú alìbọ̀nsáfì abẹ́rẹ́ ṣàyájú alìbọ̀nsáfì ìṣẹ̀bí tó ní ṣe pẹ̀lú àbáláyé yẹn ó yàtọ̀ sí ẹ̀mí ti wá kò jọ ìsẹ̀mí tiwa níbí torí pé ó yàtọ̀ síra wọn ìsẹ̀mí tàlùkìyàmà ó yàtọ̀ sí ìsẹ̀mí tayé bẹ́ẹ̀ náà ni ìsẹ̀mí alhayatul barzakhiya ó yàtọ̀ sí ìsẹ̀mí tayé tá a wà yìí àmọ́ jẹ́ ìpele kan nínú ìpele ìsẹ̀mí tàlùkìyàmà ni òun lọ́wọ́ tó fi já sí wípé ìpalẹ̀mọ́ fún sẹ̀mí yẹn ó gbọ́dọ̀ jẹ́ ọ̀ranyàn lọ́dọ̀ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ tí mùsùlùmí gbọ́dọ̀ kàkún tó gbọ́dọ̀ ní àdíọ́kàn wípé dandan ni ìṣẹ̀mí àwọn àsìkò yẹn ó yàtọ̀ sí tà ń lò láyé ń bí àìsí ìkírun ń bẹ àìgbàwẹ̀ ń bẹ àìjọ zakati ń bẹ èyí ń lọ́kọ èyí níyàwó à ń bímọ ẹnu wípé nkankan lára ń tó gbélé ayé ṣe ó pàdé lára rẹ̀ nínú sàárè ibi ìpàdé lára rẹ̀ nínú sàárè yìí òun òjíṣẹ́ ọlọ́run alẹ́ sọ́lá àti sẹ́lẹ̀m ló ti fi ń ta ẹ̀mí àti ẹ lólobó nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdí tó ní àlàáfíà wípé tí ẹ̀dá bá kú tẹ́mi bá kú lára rẹ̀ kó tó dìgbà pé à ń rí mọ́lẹ̀ à ń mọ́lẹ̀ mẹ́lákùl mọ́tì tó gba ẹ̀mí rẹ̀ yìí ó tún ní àwọn mẹ̀láìkà míì táwọn náà wà kété tó bá ti ń gba ẹ̀mí lára èèyàn àmàláìkà tó ń gba ẹ̀mí yẹn lọ́wọ́ ẹ̀ mú mọ́ wá mú ẹ̀mí yìí gòkè sánmọ̀ lọ tẹ́mi yìí bá jẹ́ ẹ̀mí tó mọ́ tí ìgbàgbọ́ rẹ̀ gbádùn tí àdí ọkàn rẹ̀ lálàáfíà gbogbo ìgbà tó bá ti ń dé ìpele ìpele ìpele méje ìje fún sánmọ̀ làwọn màláìkà tí wọ́n ń bẹ ní sẹ́mọ̀kọ̀ tó mọ bí i màláìkà yìí léèrè wípé mahada ruhu tayyib irú ẹ̀mí wo ló mọ́ tó báyìí ẹ̀mí wo ló dáa tó báyìí àmàlẹ́kà yóò mọ fáwọn tọ̀ ń lésì pé ẹ̀mí lágbájá ọmọ lágbájá ni ẹ̀mí lágbájá ọmọ lágbájá ni sánmà àkọ́kọ́ wọ́n débẹ̀ sánmà kejì wọ́n débẹ̀ sánmà kẹta wọ́n débẹ̀ tó fi dé sánmà keje ọlọ́run wa máa paláṣẹ fún ẹ̀mí yìí pé wó ààyè rẹ nínú ọgbà àlìjẹ́nà ẹ̀rí fẹ́lẹ̀ òun ọ̀rọ̀ lọ́nu Qur'an tọ́lọ̀ ní kalla inna kitabal abirari láfi eliyin eliyin náà yẹn ààyè kan ní nínú ọgbà àlìjẹ́nà ibi tọ́lọ̀ mọ́ ń kó àwọn tí wọ́n bá galálá ń kò tí wọ́n kó wọn sí ọlọ́run ó yóò wà ní ká mọ̀lẹ́kà dá ẹ̀mí yẹn padà sórí ilẹ̀ ayé torí yóò kọ́ lo ìṣẹ̀mí inú sàárè kó tó wá wà lìjẹ́nà yẹn gbà wọ́n tó wá dá padà bàtán bá dá padà yìí ẹ̀yin ń wẹ̀ lọ́wọ́ ẹ̀yin dì lọ́wọ́ ẹ̀yin tọ́jú rẹ̀ lọ́wọ́ ẹ̀yin kírun sí tó má ti gbé dé ti sàárè tí wọ́n ń bò mọ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí máa rí àǹfààní àwọn iṣẹ́ ìjọsìn tó gbélé ayé ṣe lọ́nà wo àwọn màláìkà méjèèjì yóò dé nàkírò àti munkar tí wọ́n bá dé wọ́n mọ̀ bí léèrè man rabbuka olúwa wo ló jọ́sìn fún láyé ńgbà àwọn èèyàn bẹ ń lé ayé àwọn ẹlòmí ń bẹ ànábì ọlọ́run ni wọ́n mú ní ọlọ́run àwọn míì ń bẹ igi kan lù wọn tẹ́mi ọlọ́run bá dára méèrí sílá òní wọ́n mú lọ́lọ́run àwọn ẹlòmí ń bẹ àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan tí mo fi sáwọn òkè kọ̀ọ̀kan lù wọn

ṣùgbọ́n níkọ̀rọ̀ yàrá rẹ̀ ó ní àwọn ọlọ́run kéékèèké tí tó ń wárí fún níkọ̀rọ̀ yàrá rẹ̀ ó mọ̀ fún bẹnu ẹgbẹ́ awo níkọ̀rọ̀ yàrá rẹ̀ ó mọ̀ pé ọlọ́run tó ń kírun fún yẹn òun nìkan kọ́ ló ń gbára ló ń gbára lé orí kan nù wọn látara ìmọ̀mọ̀ ó ní ọlọ́run nìkan ò ṣe é dá dúró pẹ̀lú ó torí pé èṣù náà níbi téèyàn ó ti máa lò ó téèyàn ò lè lo ọlọ́run bẹ̀ so èyí ó fún ọlọ́run ní fifty percent yóò fún èṣù ní 50% eléyìí ẹbọ hánrán ni bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí òdodo tí ó fi ṣíra láyàn láyé tó bá gbérù gbàgbọ́ yìí lọ́wọ́ ọlọ́run bò ní yọnu sí àbẹ́ àwọn tó tẹ̀ já sí wípé 80% tí wọ́n fẹ́ṣù wọ́n fọ́ ọlọ́run 20% kódà kó fọ́ ọlọ́run 99 kó mú ṣẹ̀tọ́nù ní 1% 1% ṣẹ̀tọ́nù yẹn gbogbo 99% tọ́lọ́run ló ti bàjẹ́ tó yẹ kí mùsùlùmí ó ṣe àkíyèsí ara ẹ̀ níbi bá ń gbé wọ nǹkan ẹ̀wọ̀ ọlọ́run fún ẹlòmíì nínú ẹ̀dá tọ́lọ́wọ́ bá dá mùmí ní òdodo tí ò lọ́bẹ lẹ́rù tí ò níwà kẹfẹ́ nínú ọ̀rọ̀ kò rí inú rìn kò rí inú ṣe sí kò sí bó ti kí nǹkan òun le tó lára rẹ̀ sí ẹ́ gbogbo ibi tá à ń kọrí rẹ̀ sí ni kò ní lọ́bẹ̀ toró gbà wípé àtòun tóun ní nǹkan yẹn àti nǹkan tóun ní àwọn wà temporary láyé ni àwọn ò fi láyé lẹ̀ so ibi táwọn ń lọ yẹn ni ó jà jù lẹ́mìí tiẹ̀ kí ni ò ní jẹ́ kó rí ibi tó ń lọ yẹn dé nínú àwọn gbàgbọ́ tí ò dáa nínú àwọn ìwà tí ò dáa yóò pàtì ìbéèrè kejì bi léèrè pé mọ́nàbí yuka tààlà nábì tó tẹ̀lé nígbà tó ń bẹ láyé òjíṣẹ́ aláàlẹ́ sọ́láàtò sẹ́lẹ̀m ó ní ní tí ò dín ní 124,000 láwọn ànábì ọlọ́tọ́lọ́run sí ayé ṣùgbọ́n òun kẹyìn náà ló jẹ́ ní ìkẹyìn wọn lẹni bá ní kó bó ti wù kéèyàn jẹ́ ẹlẹ́sìn kan tó tí ò bá gba àná Muhammad ní ànábì kó sì gba iṣẹ́ rẹ̀ gbọ́ kó sì tẹ̀lé bó ti yẹ ó tẹ̀lé ànábì tó lòun gbàgbọ́ lójú alìkìyàmà yóò tó lẹ́yìn ànábì Muhammad ní sallallahu alayhi wa alihi wa ẹ̀ngbà náà ànábì gbàgbọ́ náà Ibrahim náà ló mú lánàbì tó mọ̀ tẹ̀lé lásìkò wà yìí tásìkò àwọn ànábì lóòjọ́ alìkìyàmọ̀ èyí ò múlẹ̀ mú fò ní o tó bí gbogbo rẹ̀ bá dàrú tán àti Isa ni àti Musa ni àti Ibrahim ni àti Nuhu ni gbogbo wọn dàrí sọ́dọ̀ ànábì Muhammad ni sallallahu alaihi wa alihi wasallam òní kí nìkan ṣe máa ń bà mí ń jẹ́ tí èèyàn bá jẹ́ ọ̀tá ànábì nùsùlá tó dígbé tàlẹ́ tí ó láwọn wájú ọlọ́lójú alìkìyàmọ̀ ẹni tó fẹ́ kófà rẹ̀ lójú alìkìyàmọ̀ tó ń sọ̀ tààlà náà nígbà tó wà láyé so ọlọ́wọ́ bá ẹ̀ṣọ́ wa lábòsí kódà láyé àwa gan tá a awa èèyàn síra wa gan àìfẹ́ ṣe kó gbà pé lágbájá lówó ó mọ èèyàn ó wà ní tó bá dẹ́yìn rẹ̀ ó ó láàlì rẹ̀ ń kówó jẹ ni báwọn nọ́mbà ló jẹ́ káwọn ti pa wọ́n dànù wọ́n tó bá rí ó fẹ́

aba ahadi min mmiri walakin rasulallahi wa khatama nabiyyin ọlọ́run ní kó mú ànábì ní àbúrò bàbá ìwọ́n má àbúrò bàbá tiẹ̀ ọmọ ẹ̀gbọ́n bàbá tiẹ̀ ọlọ́run ní kó fi ànábì sí ọba àlú ẹ̀ kò ní kó country ẹ̀ bàálẹ̀ ànábì bàálẹ̀ tó wáyé kẹ́yìn sì tẹ̀lé lànà rẹ̀ lọ́tọ́ lọ́n sọ nìyẹn ànábì náà sì dúró láwọn sàábà kò sí kan nú wọn rí láyé tàbí sọ pé èmi ni bàbá rẹ sì máa ń fún mi ní ìwọ bàbá rẹ kò sí ṣùgbọ́n hapkuli tibà wàlùmùtàbà ìwọ wípé sọ́lọ̀ ti rán mi sí yín ẹ tẹ̀lé lánà ọlọ́run lára mi ẹ gbà fọ́lọ́run lára mi òfin ìsìláàmù òfin ọlọ́run òfin ànábì ni òfin ìsìláàmù òfin ànábì òfin ọlọ́run ni ọ̀rọ̀ ànábì ò ṣe yọ kúrò nínú ẹ̀sìn tí ẹ bá ti yọ ara rẹ̀ bí kúrò nínú ẹ̀sìn èyí ò jẹ́ mùsùlùmí rẹ̀ torí tó sọ nìyẹn ni pé ashhadu an la ilaha illallah ó sì dákẹ́ abáni tó bá gbà sílámù lẹ́nì ta ní lọ wájú bàbá ìmáàmù kó sọ kẹ́límà ó wá débẹ̀ ní ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah parí rẹ̀ ó ní rárá gbogbo fẹ́ sọ mọ́nu sáàgbà ní mùsùlùmí káàlẹ̀ ìgbà ní mùsùlùmí túnrámù pé ìsìláàmù àbọ́bà ànábì wa nígbàgbọ́ wípé ẹni àlùbáríkà lànábì o ẹni àlùbáríkà ni yìí ni o àmọ́ òfin rẹ̀ nú ẹ̀sìn wọn ò sí gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ sọ mùsùlùmí òdodo tí súnà ànábì fi omi ẹ̀jẹ̀ rẹ̀ irú ẹni yẹn yóò Muhammad ni anabi tèmi ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta máa di ẹ̀sìn wo ló gbélé ayé lẹ́sìn Al-Qur'anul Karim ó establish wípé ẹ̀sìn wà lórí ilẹ̀ tó pọ̀ ẹ̀sìn wà lórí ilẹ̀ tó pọ̀ huwa alladhi arsala rasulahu bilhuda wa dinil haqq liyudhhirahu ala dini kullihi walau kariha al-mushrikun ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kí ànábì tó ń rán yẹn kó lè wá fi ẹ̀sìn tòun ọlọ́run ẹ̀sìn òdodo yẹn kó fi borí gbogbo ẹ̀sìn tó kù àwa náà mọ̀ pé ẹ̀sìn pọ̀ ẹ̀sìn òsì pọ̀ láfíríkà ẹ lọ sí asian continent ẹlẹ́sìn mọ́lù ò sí láfíríkà iná wọn ní sí mọ́lù ní àwọn ọ̀ràn kò sí àwọn èèyàn sí mọ́lù a rí àwọn ọ̀ràn tí wọ́n ń bọ obìnrin ìyàwó wọn èé ṣe ìyàwó ọlọ́run ni kìí ṣe bíbọ wípé yóò bá ṣe gbà wípé obìnrin pákùnrin bá bí tí wọ́n ṣe kò rọ́nà lọ kéèsè yìí nìkan wọ́n ń gbé ìjọsìn gan fóbìnrin wọn ni tó ẹ̀sìn pọ̀ láyé islam ò takò yìí kùránù wà fáàmù ẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn wo ni ọlọ́run ní kẹ́ ẹ ṣe lásìlà táyì pàdé ìmọ̀ ọlọ́run islam ni tó kọ́ bá ti gbé ìyẹn níwà rẹ tó tó nínú rẹ tó tí ò bá ti rí islam lẹ́sìn tó lè ṣe níwájú ọlọ́run yóò fẹ́lì níbi ìbéèrè yìí ẹ̀sìn àdínú islami yìí alìwárí nususi min al-Qur'an wa sunna ẹ̀sì islam tó ní ẹ̀rí láti inú ọ̀rọ̀ lọ́rọ̀ ànábì kìí ṣe islam àṣà o kìí ṣe islam fẹ́nu o àwẹ̀ ló fẹ́ dé yìí ẹ máa rí àwọn islam fẹ́nu ó ní bísù dáhùn sógó tó ànáǹsì o kò ànáǹsì o èyí ti mọ́jọ́ tó òun gbà wẹ́lẹ̀ islam fẹ́nu nìyẹn ọlọ́run nígbà ó lélẹ̀ nínú èní ní twenty ẹni ní 27 seven lọ́dọ̀ tó bó bá ti pé thirty ṣùgbọ́n sọ́kó tó rósù o kò rósù o kò kan òun ní tóun ilẹ̀ yorùbá lòun wà òun mọ̀ gbàwẹ̀ tó ní islam fẹ́nu nìyẹn wọ́n ní mọ́mọbìnrin yọjú lé ẹ ti ṣèrégbè lójú ọ̀nà ti pẹ́ jẹ́ káwọn òbí rẹ̀ mọ̀ ó ní gbogbo ẹ̀ náà ló yé mi àmọ́ tó ń fẹ́ ṣe ni wípé bí ò bá sẹ́ẹ̀f àwọn oníṣẹ́yàwó ẹ̀ sì ń ṣe gbogbo ránù islam wọ́n ní zakati rẹ̀ bọ́n ṣe ń yọ bọ́n ṣe ń yọ rẹ̀ ó ní tèmi gbogbo rẹ̀ tí bá ti yọ tútọ́ rẹ̀ náà nímọ̀ fún àwọn èèyàn káàkiri islam fẹ́nu nìyẹn a mọ̀ gbọ́ káàkiri lẹ́nu Libya government wọ́n ti ní káàbà lọ́dọ̀ wọn ìdáná government àwọn náà ní káàbà àwọn mùsùlùmí ọ̀dọ̀ wọn láwọn onídìí láti wá sí mọ́kàmá láti wá sí ṣe hajj wọ́n yìí ṣe tàwáàfù káàbà tí wọ́n ti wọ́n kọ́ gbóná ti rẹ́rí ẹ̀ islam fẹ́nú nìyẹn so islam tó bá ti nífẹ̀ẹ́ nínú àbí islam tí àṣà bá ti bá yí ẹ̀jẹ̀ gbogbo táǹsẹ̀ lé ní àṣà ni gbogbo táǹsẹ̀ lé ní àṣà ni torí abákàn ní kí olùsọ̀rọ̀ sọ̀rọ̀ bóòn islam ṣe ní àṣẹ nìkà nínú islam wọ́n bá sàlàyé rẹ̀ fún wa tánú tíra a ìgbé islam àṣà kò bàṣà jẹ́ kò bẹ̀sì jẹ́ bí ìsìláàmù yẹn ọlọ́bọ̀ nígbà ò ẹ̀ tí ìsìláàmù ẹ bá jọtọ ọlọ́run tó jọ èyí tí òjíṣẹ́ ńlá ní ká ṣe ìrẹ́ ni èyí sọ pé díìrì alẹ́ islam ẹ̀sìn ìsìláàmù ni tó bá ti rí bèrè mẹ́tẹ̀ẹ̀ta ìdarí tán ẹni gbogbo bèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí kò ní ṣe pẹ̀lú mo zakati ò sí ń bẹ́ o hajj ò sí ń bẹ́ o ramadan ò sí ń bẹ́ o àti dáadáa sóbí ò sí ń bẹ́ o àti dáadáa tí mọ̀lẹ́bí ò sí ń nígbà náà mo jẹ president orílẹ̀-èdè wa kódà lásìkò tí wọn ò kó jẹ mọ́ lásìkò tẹ gbogbo rẹ̀ lórí ọ̀nà kò sínú àwọn béèrè yìí o èmi mo jẹ gọ́fúnà ṣéètì wa gbogbo àwọn youth with empowerment fún wọn gbogbo wọn gbádùn rọrùn kò sínú béèrè yìí o tó mọ́ tanra rẹ̀ ẹ̀rọ màbá ti rílé ayé sí ọ̀run ti rọrùn ọ̀run lè rọrùn tó bá pàṣẹ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí personality mẹ́ta náà ní ṣe pẹ̀lú personality ọlọ́run personality ànẹ́bì tó rán sí wa personality Islam kò sí tẹ̀lómi náà ìgbà yẹn yẹn yege àmọ́ tó bá ṣe wípé èèyàn ò rí mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe sí méjì ni inú kí èèyàn jẹ́ mùnáfìkì àbí wọ́n jẹ́ káfírì táwọn fẹ́ mùnáfìkì èsè kèfèrí àtàmọ́dí mùsùlùmí lòun ẹjọ́ máa kírun ẹjọ́ máa gbààwẹ̀ àwọn bí ìsìláàmù ó ti dojú bolẹ̀ ní ọmọ wákàtí kò ní jẹ́ kẹ́ni mùsùlùmí ó kò láwùjọ ìwọ náà mọ̀ wọn láwọn àdúgbò yìí instigate àwọn kan ní àgéèsì alákàtí ṣe ó lè já ìmọ̀ kan olófà ó sì lè jẹ́fẹ̀ẹ́ inú olófà ètò ni wípé ó ń fi ìwà àgàbàgebè rẹ̀ inú ẹ̀sìn ó fi ń kọlu Islam ó fi ń kọlu sínú òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ni fi ha ha ha ha la òun kàn gbọ́ fáwọn èèyàn ń sọ kẹ́kẹ́ nípa àná Muhammad ni àmọ́ ọmọ tí wọ́n ń wí mùnáfìkì ò ní rí ẹ̀yọ́nú ọlọ́run ọ̀tá ànábì ò lè rí ẹ̀yọ́nú ọlọ́run sáàmù pé èyí tó jẹ́ kèfèrí yẹn kò kẹlẹ̀ gbà náà bìgọ̀ èyí tó ṣe mùsùlùmí kò gbà náà bìgọ̀ ṣùgbọ́n èyí tó bá lóun jẹ́ mùsùlùmí tó já sí wípé kò ju pájú sẹ́ẹ̀lẹ̀ fún òfin òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam mùnáfìkì ni o so nínú sàárè rẹ̀ kò ní ìdáhùn yẹn dáhùn wọ́n mọ̀ bílẹ̀ rẹ̀ wípé mẹ́ta tàkóòlù fi àdà rọ́jù arákùnrin tí a náà sí yìí kí ni ìwòye rẹ̀ ń pa rẹ̀ kí ló rí sí yóò ní mo gbọ́ páwọn muhammadu rasulullah ní tí mo mọ̀ mọ́ nìyẹn kò yé mi mọ́ òjíṣẹ́ ọlá alẹ́sọ̀láti sẹ̀rẹ́ ó ní tó ń fi máa dáhùn béèrè nìyẹn kèfè nínú mọ́ sọ wípé ìbéèrè òye òun wọ́n ń dáhùn béèrè yẹn tán lórí pé kò yé náà lọ́lọ́run ní káàmọ̀lẹ́kà yìí yọ nínú náà kí wọ́n lẹ̀ wọn lórí

ìwà ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ti kúlù gan tó níbi tí ìwà ẹ̀kọ́ ẹ̀sìn bá wà téèyàn bá ní mọ̀lẹ́bí tó jẹ́ mùsùlùmí téèyàn ṣe mùsùlùmí èyí ń jẹ́ kéèyàn máa gba ìyọ̀ǹda lọ́wọ́ àwọn tó jẹ́ mùsùlùmí ni pé sáàlè wọ́tẹ́ yín torí so abá ti pàdé ara wa ní tẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ lọ́dọ̀ kan bá sọ ọjọ́ kan ó ní sẹ́sàárẹ̀ tí wọ́n gbẹ̀yìn náà òun ni wọ́n sọ pé àmọ̀lẹ́kà méjì kan wọ́n wà ó ní sàárè tí ó gbà yàn kátá ojú mi korò mo ní má sọ ìsọkúsọ mí mọ́ láíláí má sọ ìsọkúsọ mọ́ ó bá ń wọlé ìsọkúsọ ni ní sàárè tí ànábì sọ fún wa wípé ọ̀gbun náà kan ló jẹ́ nínú àwọn ọ̀gbun náà fún kèfèrí ẹ̀dá ó sì jẹ́ àbàtà kan náà àbàtà jẹ́nà ní òdodo iṣẹ́ tó bá ṣe kó tó kù láyé àtẹ̀sìn tó ń sìn olóhùn kọ́lọ́hún ó gba sáré láyè fún ọ bó ti fún tóun nù ọlọ́hún sọ ọ́ di bí ó ti fẹ̀ tó bí ayé ní òsè fọ̀ tó bó ti kún ó sì gbé sáré rẹ̀ ó fẹ̀ tó tó bá jẹ́ níbi ọlọ́hún fún sáré mọ́ ọ ni béèyàn ṣe ń fún ọ̀sán lọ́wọ́ ṣe fún mọ́ béèrè mẹ́rẹ̀ta ni o kò pé mẹ́rin kò pé márùn o kò pé mélòó kò pé mẹ́rin tó náà ká máa fi kùránì kún wọ́n ní ọlọ́wọ́ béèrè pé tíràwó ló tẹ̀lé kálà kò sí kùránì nú ẹ̀ torí pé in tí ò fi ní sí kúrá nínú ẹ̀ àti bẹ́ẹ̀rẹ̀ lẹ́ẹ̀kàwọn tó máa ń fi kún pé kíbùlà wo ló ń kọjú sí in tí ò fi ní sí méjì ni wípé ìgbà ànábì gbọ́ àti ìgbà ọlọ́run ọba gbọ́ ó ti kó méjèèjì sínú ẹ̀kọ́ nìyẹn ìgbà ànábì àti ìgbà ìsìláàmù gbọ́ tó jẹ́ ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí ànábì ni wọ́n bí èlérè ó ti kó ìbéèrè nípa kùránù sínú ó ti kó ìbéèrè nípa kíbla sínú torí pé sọ lè jẹ́ mùsùlùmí láì kírun ó lè jẹ́ mùsùlùmí láì kírun ó ní islam wú ohun àmọ́ òun fẹ́ kírun sáà náà rí gẹ́gẹ́ mùsùlùmí ó ní islam wú ohun àmọ́ kùránù yẹn òun rò pé òun ó lè gbàgbọ́ so ìbéèrè méjèèjì sọ máa ń fi kún yẹn kò sí ẹ̀rí kan wọ́n láwọ̀ káyánà mọ̀ odò àn tó wáyé fún un tó gbé méjì ti wà nínú mẹ́yẹ̀ta papọ̀ abẹ́lẹ́ subhanahu wa ta'ala kó sì ayé wa nírọ̀rùn fún wa

àti ẹ̀yẹ brọ́dà tìwọ́n náà tẹ́ẹ̀bá gbọ́ àwọn àfáwà dáadáa ẹ̀dàpọ̀ tí a sí síwájú so ẹjá wo ìjókòó wa a rí pé nígbà tí a bẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà tọ́rọ̀ bẹ̀rẹ̀ àbí nígbà tọ́rọ̀ ìyàwó bẹ̀rẹ̀ a rí pé nínú gbogbo bí ìlókún tó ní kálukú éèsì ẹ̀dàpọ̀ tí lọ́lọ́ a rí pé inú gbogbo inú bí ìbàyẹ̀ lókun tó ní kálukú ṣe yàmàyàmà tí wọ́n ṣe bọ́ ti ṣe kéèsè tí máa ń dún yẹn nígbà téèyàn bá ń gbọ́rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó wá jẹ́ pé yóò kù ẹ̀yìn méjì ẹ̀yìn mẹ́ta ẹ̀yìn mẹ́rin sórí àga tẹ́ẹ̀mọ̀ gbọ́rọ̀ ọlọ́run ọba kéèsè ebú kéèsì ti wà èyí fún ti jọ àbí báwọn èèyàn bá ti kéré tó kò tàbí pé tí wọ́n ṣe ògá Ànábì sallallahu alaihi wa sallam ó ní àwọn Yahudi àtàwọn nàṣọ́lá ó sọ yẹ ọ̀nà nẹ́bà tí wọ́n kò sí ó wá sọ̀rọ̀ Ànábì Muhammad ó sọ̀rọ̀ sí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó sọ̀rọ̀ sí Ànábì sallallahu alaihi wa sallam ó ní wọ́n kò sí 73 ó ní nínú 73 yìí ẹyọ ọ̀kan ni ó wà ní Jannah 72 ó wọnú náà kí ló ṣe 72 tí ó wọnú náà kí ló ṣe ẹ̀yọ̀kan tí ó wọnú náà 72 yìí ìyàwó ìyàwó ìyàwó ẹ̀dàkùnṣẹ́ ìbá ti ṣe fẹ́ ẹmọ́ pàdé ìṣòro wọ́n ní 72 tí ó wọnú náà yìí ó ní kí ni àlébù tí ó mọ̀ ọbẹ̀ lára wọn àlébù tí ó mọ̀ ọbẹ̀ lára wọn náà ní pé wò tẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam tánẹ́bí bá pa án láṣẹ wọn ò ní gbọ́ bá fún wọn wọn ò ní tó bá sàlàyé ẹ̀sìn fún wọn tinú tara wọn ni wọ́n wọ́n ṣe ọwọ́ láwọn ẹyọ kan ṣoṣo tí wọ́n wọlé àlùjànnà yìí òun làwọn tó bá jẹ́ pé orí ìlànà tó wà tó ń wà tó ń sàlàyé rẹ̀ fáwọn sọ̀hábà ọmọ láti bí ọ̀rọ̀ sọ ẹ̀dá yòówù tó bá pọ̀ tí ó tẹ̀lé ọ̀rọ̀ ní kéèké rọ́

tó ní ìtọ́nà ọba kùránì nìkan ló mọ̀ká o ní gbọ́ tánàbí sallallahu alaihi wasallam sí kí ń ṣe ra rẹ̀ rí tó lọ́nà ọba ọba nìkan náà ti dì kílẹ̀ ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam fún wa wọ́n là nẹ́bì tẹ́ rí yẹn láyà òkìkú wá ní hawa in huwa illa wahyu yuha tó gbọ́ tó bá jẹ́ gbogbo ń tẹ́ bá gbọ́ pé ànẹ́bì ní ẹsẹ̀ báyìí ẹ̀kẹ́ tẹ̀lé gbogbo àtẹ́tẹ́bí sallallahu alaihi wasallam tó bá pa fún wa kò sí bò tẹ̀lé ìrìn wá lára tó ẹja gbìyànjú láti tẹ̀lé táàbà lágbára láti tẹ̀lé lójú ẹsẹ̀ ẹja máa bẹ̀ náà kọ́lọ̀ kó ṣe rọrùn fún wa torí pé orí orí bá ṣe wàyẹ orí ìṣe títà wàyẹ tá a bá lọ kún bẹ́ẹ̀ tá a bá lọ kún bẹ́ẹ̀ tá a bá dé nùsáré ìṣẹ̀mí nùsáré ni wọ́n sàlàyé fún ayẹ o ẹni tó bá ti fẹ́ẹ̀lì ìbéèrè àkọ́kọ́ tí wọ́n béèrè yìí ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta bí ó ṣe máa sọ́pà láyé tí ó wà yẹn káàkiri amọ̀gùdé nìyẹn ẹni tó bá sì fi béèrè yẹn dáhùn bí ó ṣe máa gbádùn nìyẹn káàkiri amọ̀gùdé nìyẹn ẹjá wo ẹ̀sìn wa ẹjá wo dáadáa ẹjá bójútó ẹ̀sìn wa ẹjá bójútó dáadáa ẹjá lọ lè mọ̀ gbogbo ẹ̀yin ìyá wa lẹ́wà lẹ̀ yìí ẹ̀yin bàbá wa lẹ́wà lẹ̀ yìí tẹ́nikẹ́ni bá fẹ́ ṣe bísínẹ́sì inú wa

sáwọn tí wọ́n jẹ́ olùjẹ́rìí inú ìsìláàmù e, mélòó ni wọ́n gbúdọ̀ jẹ́ àti pé sàdá àkítẹ́yẹ máa ń fóbin ṣé dandan ní ká sọ pé gbogbo ayé o sàdá àkíwá rẹ̀ o àbí bò ní ní mẹ́sì ìsìláàmù ìbéèrè tàbá bẹ̀rẹ̀ ìlú ẹjá farabalẹ̀ kágbọ́ èsì rẹ̀ láti ẹnu àwọn afáwa ọlọ́kùnjá ní ọ̀fẹ́ بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الله mo sọ lẹ́ẹ̀kan pé bí a bá pe àwọn àfọ́ olófin ẹ̀sìn kí wọ́n ṣe àlàyé ìlànà Islam lórí nìka fún wa àbí lórí ìṣe ìdí fún wa a rí pé àwa mùsùlùmí ní pàtàkì jùlọ ilẹ̀ Yorùbá a ti jìnnà sí ẹ̀kọ́ Islam lórí ìyàwó ṣíṣe so a ti jìnnà gan ìfikọ́ lòun dá wa padà sójú ọ̀nà tó yẹ ká wà ní nǹkan méjì là ń kó papọ̀ ọ̀sẹ̀ yọkan òun lọ̀rọ̀ ṣe ń dàrú tọrọ bá dẹ̀ ń dàrú tó ń dàrú bọ̀ tó ń jọ ojú ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn èèyàn yóò padà tó àwọn àsìkò kan a máa rí inú àwọn èèyàn tí wọ́n máa ń wò wípé sébọ̀rọ̀ yìí ṣe ní náà nìyí kọ́nà wọ́n lè mọ́jọ ní tí kàn wò pé yìí bá lọ ìsàlàyé rẹ̀ challenge káwọn èèyàn lọ wá mọ̀ ọ̀tọ̀ ní igi ọ̀tọ̀ ní ibi igi bá ń ta kókó yìgì ibẹ̀ ń béèrè ibẹ̀ lọ́rọ̀ sọ̀dáàkì ti ń wáyé ibẹ̀ ni ọ̀rọ̀ ẹni tí ó jẹ́rìí pé ó sojú mi lágbájá àti lágbájá wọ́n lọ kọ àtìyàwó bàbá àyàwó ló fà fún kìí bí wàlímà kìí rújòkó tèmi torí tó hàn sí mi dájú ni wípé ọkọ ìyàwó àtìyàwó tèmi wọ́n ti di ẹlẹ́tọ̀ ara wọn ní tí ò lé ní ọdún kan sẹ́yìn tí ò dín lọ́dún kan so yìgì ti lọ other normal circumstances nínú Islam lẹ́nìí kákàndé kí wọ́n ṣe wáàsí fún akásì máa jẹun bẹ́ẹ̀ bá sì ti rí kóun fẹ́ yójú ó yẹ jẹlu sí ó lọ wọ tọ́ílẹ̀tì kó tún wá máa mú oúnjẹ míì nítorí ká ṣe lẹ́nìí nìyẹn throughout ká sì mọ̀ gbọ́rọ̀ Ọlọ́run torí pé tí ń jẹ́ yìgì nínú ẹ̀kọ́ Islam ó súnmọ́ kó ti hóòdì síwájú so ọ̀rọ̀ sọ̀dáàkì ó ti bá yìí jùlọ ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́rìí ti bá yìí jùlọ ọ̀rọ̀ bàbá ìyàwó ó ti bá yìí jùlọ kódà irú ìjọ èní bàbá ìyàwó ò bá ráyè láti wá kódà wọn kọ́ bá nílé ní tí wọ́n ń ṣe wàlímọ̀ nìkan àrùn yìí òun nìgbàláyè fi wà rúṣìlá tí ìbá ṣe wàlímà nìka kìí sọjọ́ kan la fi ń ṣe nìkan mọ́ bágbára bá ń bẹ fọ́kọ ìyàwó lọ́la ó ní ẹtún wálé mi mò ń ṣe wàlímà náà ni ó bẹ́ sì mú ó tún padà sí tó ni ó yàtọ̀ sí igi igi òní ṣe èèyàn mẹ́ta sí mẹ́rin ló ní ìdí ṣe bàbá ìyàwó abẹ́ni tó dúró nípò bàbá ìyàwó ọkọ tó fẹ́ mú ìyàwó abẹ́ni tó dúró nídùú ọkọ ọkọ tèmi kárí ìdílé bá ń ṣe tí ó bá ráyè wá ẹ̀gbẹ́ ẹ̀ lè wá ọ̀rẹ́ nìkan ni ò lè wá torí ọ̀rẹ́ lè fẹ́ àbí ìyàwó àmọ́ ẹ̀gbọ́n ọkọ jésù ò bá ti ṣe pé ó ti gbàjọba ẹ̀gbọ́n ọkọ ní sọ pé òun fẹ́ mọ fẹ́yàwó àbúrò àbí ṣé wọ́n máa ń ṣe irú ẹ̀ ni wọ́n dà pé wọ́n ìsábà ṣe wọ́n ìsábà ṣe ó kàn mọ́ bímọ lọ́wọ́ ara wọn ọlọ́run ṣàánú wa bẹ́ẹ̀ náà ni àbúrò ọkọ ó lè wá dó níbu ọkọ ẹ̀gbọ́n mi tó fẹ́ tẹ́fẹ́ ṣe ìyàwó fún ó ní appointment lọ́fíìsì iṣẹ́ bísíǹsì rẹ̀ kò darí dé láti travel lánàá a sì fẹ́ yẹ yìí yìí wọ́n di mélòó wọ́n di méjì oníjẹ́rìí méjì wọn ò ju mẹ́rin lọ kò kanyàwó torí yàwó àtọkọ ti gbọ́ra wọn yé ọ̀rẹ́dì àṣẹ́kẹ̀kù sọ́wọ́ bàbá tiẹ̀ kó yọ̀ǹda òun fọ́kọ ni so kò nídìí kó wà ní attendance ìyá ìyàwó ò nídìí kó wà ní attendance ìyí tí ìyá ìyàwó fẹ́ sọ ti fi sí baálé rẹ̀ lẹ́nu tó ní bìláyà lọ́wọ́ sowó ojú mẹ́rin yẹn lọ kò sí làgàtà kan tí ó so yìgì bàbá ìyàwó náà ni ó so yìgì ọmọ rẹ̀ àfẹ́ ojú mẹ́rin náà ló bímọ tí bàbá ìyàwó bá jẹ́ àfà fúnra rẹ̀ ó mọ̀ dáa púpọ̀ o bí ó ti ṣàfà ó sàlè sọ wípé èmi lágbájá ọmọ mi báyìí báyìí mo yọ̀ǹda rẹ̀ fún ẹni báyìí kútúbà yìgì náà nù bàbá ní káàtù fóbà òun náà ní jíjẹ́bẹ̀ náà nù gbòjú bẹ̀ lọ pé èmi lágbájá èmi lágbájá èmi gan kọ́ ni mo bí àbúrò bàbá rẹ̀ ni mí èmi gan kọ́ mo bí bàbá bàbá rẹ̀ ni mí èmi gan kọ́ mo bí ọ̀rẹ́ rẹ̀ ni mí kódà mi ìsọmọ sí kápà ni mí àmọ́ kí n sọ fún mi kó tó jáde láyé pé gbogbo ìgbà tí àwọn ọmọ ó bá lọ ní ọkọ kí n dúró ní ju òun fún wọn. ìkan náà ọmọ ìyá wa ó ti yíw náà fún èmi náà lọ́rùn ó ní dákun mò ń bẹ mi bẹ láyé o tí o bá sì ń bẹ láyé táwọn ọmọ mi bá lọ ní ọkọ ìwọ mú fẹ́ kó mọ dúró wà níyù mo sì ní kó já ṣe agreement ẹ̀ ó láṣe kọlọmọ ń ba dáadáa oníkálukú jẹ ó sáàmù faramọ́ pé àfàmúsá ń bẹ láyé o ọgọ́rùn ọmọbìnrin lọ́ọ̀ yọ̀ǹda fún mi ní o ẹyọ kan náà ní tí ò bá lọ ní ọkọ ó fi ọ̀rọ̀ wọn sí ẹlẹ́nu sáà pé by birth by by blood her family so kò jẹ́ ní kó ṣe wípé bàbá ìyàwó nìkan náà ló lè ṣe ojúṣe yẹn òun náà ẹni ilé ní ó ṣe kútú báyìí ọmọ mi tó kọ rẹ̀ ń jẹ́ báyìí báyìí mo fún ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó nílànà lànà tànábì ọlọ́run fa àlùbáríkà sí fún wọn àwọn oníjẹ́rìí méjèèjì mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ o wọn ò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí ń mutí wọn ò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí ń wo tí ń wosẹ́ bèlè tẹ́ tí ń bá yàn wò wọn ò jẹ́ mùsùlùmí tí ń bá fún mọ̀lẹ́bí jẹ́ wọn ò jẹ́ mùsùlùmí tí ń gba rìbá rìbá ní kèése interest rìbá tó ẹ bá pè ní interest kò ní wúwo létí ẹ pè ní rìbá ẹ ẹ pè ní rìbá òun ló dáa ẹ má pè ní interest rìbá oníjà mùsùlùmí mùsùlùmí tí bá ń ba rìbá tí ń wọṣẹ́ tí ń mutí tí ń dálé torí ètò lé lórí ètò gbé sílẹ̀ náà ní jálé nígbò tí níyàwó lé tó tún wá ń gọ́gù káàkiri kò lè wo kò lè jẹ́rì bàbá sí ìwòsù Ramadan kò lè kó orósù ká gbàgbọ́ Ramadan ti ń bọ̀ a ti mọ̀ láwùjọ wípé gbogbo ejò jíjẹ ni tó bá ní sàábà ló mo róṣù ìwọ ìwọ o ò rí nkankan o torókùrọ̀ ó ń zìnà ni ọ gbogbo àwọn eléyìí wọn ò lè jẹ́ wọn ò lè jẹ́ lẹ́yìn lẹ́ mùsùlùmí tó mọ́ nínú ẹ̀sìn àmọ́ kọ̀kọ́ rẹ̀ o ṣùgbọ́nbà rẹ̀ hàn sí wa pẹ́ ni mímọ́ ni kọ̀kọ́ rẹ̀ kù sọ́dọ̀ ó kù sáàrin àtọ́lọ́run ìsì ń fojú tẹ́sìn rẹ̀ déédéé a burúkú lọ́wọ́ rẹ̀ méjì náà láàmù àwọn àfáà níbi tá a bá ti rí ọkùnrin méjì ká lo obìnrin méjì fọkùnrin kọ̀ọ̀kan kan ti mẹ́rin àwọn obìnrin yẹn sì gbọ́dọ̀ bàlágà ọkùnrin méjèèjì yóò jẹ́rìí náà wọ́n èé sọ ọmọ tí wọ́n bẹ primary school àwọn ọmọ tó já sí pé tí kan bá ti ẹ̀ṣẹlẹ̀ láàrin ọkọ láya lọ́jọ́ iwájú tó bá ń bẹ láyé wọ́n lè sọ wípé èmi náà ń bẹ ń bẹ ìjọ náà kódà ní tó take place lé mẹ́rẹ̀ẹ̀rin náà ni wọ́n ta wọ́n ṣe lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin nìkáà lókù bàlímọ̀ nìka ìgbogbo ayé ìbájú wà wá bẹ́ẹ̀ lẹ́yìn máa ti ní tí ó wọn ìṣàbùrú so lọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ yẹnjú torí nǹkan méjì ní ká ti sọ di ẹ̀yọ̀ kan ẹ̀rí pé láwọn ìjòkó mi nínú èmi wọ́n máa béèrè lọ́wọ́ ọkọ pé kí ló wá ṣe ìbéèrè ọjọ́ ìdìnnà kìí ṣe ìbéèrè rú èrè torí bẹ́ẹ̀ bá bí ẹni tí ń ṣe ìyàwó lè ó wà tó wá ní mọ́tò wá bèèrè lọ́wọ́ bàbá ìyàwó pé ṣé mọ ọmọ èyí lẹ́kùn gbogbo àwọn tí ní òun gbígbà pé èèyàn ṣe drama àbí ṣé mọ torí àwọn bèèrè yẹn ọlọ́ọ̀ni já bá bàbá ìyàwó tí ò bá gbádùn pàdé àwọn bàbá ìyàwó wà tó tó wọ́n ya wèrè gan inú ó ti bí pé irú rọ́bìṣì òun ẹbí a ní ìmọ̀rí náà ẹmọ́ bá yóò mọ̀ rí ọlọ́ọ̀ni yára tí ò dá bàbá ìyàwó mi náà mọ́kọ ìyàwó ẹ̀yìn lẹ́sì bèèrè bèèrè burúkú ìbéèrè ọjọ́ yìí ìlà ń bèèrè ìjọyọ̀ mẹ́rin lọ nìká tó wọ́n ìbéèrè ìwé ní kákẹ̀ jẹun tí wọ́n sì bá yọ ká sí káwọn èèyàn sáǹfààní á sì gbàládá èyí oúnjẹ ìbéèrè sí wọn bí a sì kò sẹ́sẹ̀ náà òun yàtọ̀ tó jẹ òkú ẹ̀ tó kó ti dé ní ọlọ́run àlọ́ ẹ̀ẹ́dákùn ọlọ́run kí ó bá san àwọn àbáwà kó bá san lẹ́sàn-án ẹ̀dákùn wọ́n ní ká fi kókó ti pẹ́

ẹ̀dá kò fẹ́ wùwà ọmọ áfíríkà kò fẹ́ wùwà ọmọ áfíríkà tó aláwọ̀ dúdú lórí ilẹ̀ áfíríkà láti máa ń fi béèrè dáwọn ìbéèrè àwọn èkó èyí ṣe àwọn èyí sábà ṣe àwa tàbá àwọn nílà káyè gan tó á fi béèrè dáwọn àwọn bàbá wa jọ́ kìíní àná ilé ẹ̀kọ́ tọ́ ni wọ́n ń gbé àti ilé aga èyí ṣe nígbà tó yìnbó dé tó mú ọ̀nà míì wá èyí ṣe táà sákú a ní ilé ajá ọ̀nà láàmà gbé ilé ẹ̀bọ́tọ̀ ọ̀nà láàmà gbé ìjọ tí àwọn ìjọba fẹ́ gbé federal road gbà eh, bí a ṣe takú pé a fẹ́ a rò pé ọ̀rọ̀ yìí ní túnmọ̀ ní tánà bí sọ alẹ́ sọ́lá tó sẹ́lẹ̀ onítorí tọ́mọbìnrin bá ti bàlágà nínú òfin ẹ̀sìn a gbọ́dọ̀ rí kẹ̀kẹ́ nínú ara rẹ̀ kó yọ síta mọ́ àfi méjì ojú àtọwọ́ tọ́mọbìnrin bá ti bàlágà nínú Islam hadith mom Tirmidhi ó lálàáfíà tọ́mọbìnrin bá ti bàlágà nínú Islam gbogbo ara rẹ̀ ní kọ́nà ti dá lẹ́yìn ojú àtọwọ́ ojú àtọwọ́ yẹn ní Islam ń fàyè rẹ̀ lẹ̀ ó yọ kalẹ̀ lórí rẹ̀ òun ní Islam sì fàyè rẹ̀ lẹ̀ náà ó yọ kalẹ̀ tóbi bá ṣe ṣe hajj

ẹjá bẹ̀rù ọlọ́run o wallahi mo fi ọlọ́run subhanahu wa ta'ala búra ibi tó rìn sí àwọn ìyá wa yẹn mọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn lásìkò wọn tí wọ́n bá bá irú tá à ń sọ yìí láyé wọ́n ṣe kìí ṣe ẹ̀rí fáwọn tèmi wọ́n ṣe bẹ́ẹ̀ làwọn bàbá wọn yẹn ṣe bá nínú àwọn bàbá tó ṣe tí súnà náà mi bá ba láyé yóò lò so ọ̀rọ̀ tí wọ́n yàtọ̀ sáwà tá à ń bẹ láyé lè gbogbo pé ìfẹ́ inú ò ń lò so àwọn ìyá ẹ̀fọ̀ wọn tì àwọn tó ti fọ́sálì kí á mọ̀ nú wọn ọlọ́run forí jì wọn àwọn tó ń bẹ láyé tó jọmọ ni gbìyànjú kó ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn òbí tó tó ní ìmọ̀ ń lo ṣọ́ọ̀tì fáwọn obìnrin ẹ̀kọ́ àtọ́jú ayé ànábì sallallahu alaihi wasallam kóbìnrin máa ń bọ ṣọ́ọ̀tì sẹ́sẹ̀ ó ní ẹ̀kọ́ ayé àtọ́jú ànábì fáwọn obìnrin mùsùlùmí torí pé kó ti kóbìnrin mùsùlùmí ó lóun wá aṣọ kan tó balẹ̀ tó tó bá di pé yóò kírun tí ò bá tiẹ̀ tí àtẹ́lẹsẹ̀ ò bá yọ lórí ìdúró tálẹ̀sẹ̀ ò yọ síta lórí ìrùkù tó bá di pé yóò bá forí kanlẹ̀ àtẹ́lẹsẹ̀ ó ṣe kíni tó bá ti lo sọ́ọ̀tì ṣe yóò yọ ọmọ kò lè yọ ọmọ àwọn wá ní òní òní òní sòkòtò kan tó ń lè lò tó ṣe wípé ó gbogbo báyìí láì fi sáà mọ́ fi kírun tàbí òṣogbo kírun tàbẹ́ kan fi kírun so kóbìnrin ní sì gbogbo rẹ̀ yìí tó ṣe pójú nìkan àtọwọ́ nìkan ní ó yọ ọ́ta ló yọ ọ́lẹ̀ nínú ilé náà kìí ṣèta nìkan tó rẹ̀ lèmi lè mi le wà ṣé mi lásán kírun ni ó lè wọ́ kírun torí pé skẹ́ẹ̀tì tí ò bá ti bo ẹsẹ̀ ìwò òwò ló wà nínú òfin ẹ̀sìn nínú àwọn mọ́jẹ̀mí tọ́lọ̀ sí máa fi ń gba ẹ̀rùn ní kábò òwò téyò bá ti bo owó tó yẹ ó bò lọ́kùnrin àbí lóbìnrin lórí ìrun ọlọ́run ní gba ìrun yẹn ẹ̀tọ́lọ̀ bá sì gbàrún ẹ̀ yóò tó mọ́ àwọn tí wọ́n ṣe ń kírun ni ẹ̀tọ́lọ̀ bá ti gbàrún rẹ̀ ní mùsùlùmí yóò tó mọ́ àwọn tí wọ́n kírun ni àṣedànú dàbí òde Allah subhanahu wa ta'ala lábẹ̀ kó mọ̀já sí àṣìdànù láyé kó jẹ́ kí ẹ̀sì wọn yé wa kásìkè ló wọ́n mọ̀ wà ní. àti ìkọkùnrin ò fẹ́ lè lọ títí wọ́n ní wòwò tọkùnrin kọ́ gbogbo tọkùnrin bá wọ̀ nínú Islam láti kírun tó bá ti sọ̀kalẹ̀ ojúgun ẹsẹ̀ tó bá ti sọ̀kalẹ̀ ẹ̀ẹ́kùn rẹ̀ kalẹ̀ sísàlẹ̀ ó ti bòwò kò sí lè wá mẹ́sì kírun o àwọn bíi singlet tí tó rí tẹrẹ lórí báyìí tó rí tẹrẹ báyìí ọkùnrin tó ní tìjú kèéfì rẹ̀ kírun ó sì bí kí ọlọ́run nígbà ó nígbà náà ó ní ṣẹ́ẹ̀tì òun òun ò mọ̀ wípé tí òun bá ti tú tó bá ti lọ rí rùkú báyìí máa ń sí tètè ya kọ́kìnrin rẹ̀ kò burú dìbò ṣe ń dìun náà bẹni tí ò ní yàgbẹ́ dìbẹ́ kírun ó lóore ju wípé olóòtú ṣẹ́ẹ̀tì tó bá ti wá lọ rùkú tó máa wo gbogbo wo ara rẹ̀ ńlẹ̀ lórí rùkú so tí ọkùnrin ò fẹ́ lágbára bí ti aṣọ tí wọ́n bá kọ̀ nǹkan sí méjì ni tó bá ṣe pé fọ́tò ní bẹ lára aṣọ yẹn tó jẹ́ fọ́tò ìka irú ẹni yẹn yóò ní láì fi fọ́tò abẹ̀mí tó gbé sára aṣọ àmọ́ kò ní kọ́lọ̀ ọmọ gbàrún rẹ̀ inú rẹ̀ dá àmọ́ at the same time ó yí tún ṣẹ náà látara fọ́tò àbẹ̀mí tó gbé sára sọ tó bá jẹ́ fọ́tò ogi àbí fọ́tò ilé àkíyèsí mi ní wípé bóyìnà ṣe wọ́ yẹn tí ó bá mọ́ disturb attention ti yẹn tó bá jẹ́jẹ̀ mọ́ làbá ń kí ṣé kò ní mọ́ disturb attention àwọn tí ń bọ̀ tí kí lẹ́yìn tó bá ti fi pé ń kóró yìí sẹ̀mí àwọn tí ń kí lẹ́yìn èèyàn tí wọ́n ráyè concentrate nínú mọ̀ tún ṣe ẹsẹ̀ lára wọn so tó dàjú nígbà tó yóò bá fi kírun èyí táwọn olóṣèlú tẹ̀ fún yín èyí tẹ́ gbé kinní kan sí nílùú ẹ ti mọ̀ tí yìí ń gbà nǹkan báyìí gbogbo èyí tẹ́ ṣe ò mọ́ fi kírun mọ́ fi ṣe kí ni mọ́ fi wá lọ kó pléyìn fọ́kànyìn náà balẹ̀ wípé ẹ̀kọ́ tí Islam ní kìnnìkì bá bẹ́ẹ̀ kí o náà mo lò ní yóò kàn wá fún ìmọ̀ ìbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ̀wọ́ gbà torí àṣẹ́kò ní kọ́lọ̀ ń gbà pẹ̀pọ̀ automatic wà níbi ẹ̀záàmù ayé automatic wà ó bá ilé gba 60 báyìí àbó bá ti gba 55 nìkan àbí 50 nìkan ti scale through bó bá ṣe rẹ́gẹ́rẹ́gẹ́ wájú ọlọ́pù ní kọ́lọ̀ ń gba owó tó máa bẹ̀yìn tó wọ́n náà mo ti ṣe báyìí wọ́n sàì sáà torí tó bá bẹ̀ tó bá dálé ọlára náà fún tó ṣe Rabbana atina fid